tẹ̀síwájú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí a gbélé ní insha Allah láti bí tíráta àwọn sálàyé lọ́jọ́ ti ní onáni al-arba'una an-nawawiyya èyí tí a fáwọn kójọ أبي زكريا النووي عليه رحمة ọlọ́mọṣẹ́ àbáwá sọ wọ́n ní ẹ̀sùn olóore a ti ṣàlàyé ń pa الحديث الأول من تلكم الأحاديث الأربعين وزيادة إنه أحاديث 42 tí ń bẹ nínú tírà yìí àti ṣàgbéyẹ̀wò àdífì alákọ̀ọ́kọ́ léyàgbòpó méjì àbí mẹ́ta alábíṣàlàyé rẹ̀ ọlọ́mọṣẹ́ àgbálẹ́sìn lọ́wọ́ إيتي آوى اليوم لذي بإذن الله أناني الحديث الثاني تنتي حديث لا تجي نينو أواتر على صدر الحمد لله رب العالمين كتاب النووي؟ 心思空灵。 ولا فإنه جبريل آتاكم يعلمكم دينكم رواه مسلم هذا الحديث <clears throat> حديث الإمام النووي عليه رحمة الله تيوا في شيء حديث لك جن مجرى تافيت كمقار للي ألو ما شافوا ولا لا ينسي أرطلوا وصوت النبي صلى الله عليه وسلم قلوا مجوتا وجدوا هذا الحديث جليل قدره عظيم شأنه جليل قدره عظيم شأنه حديث لنا تسي pàtàkì tó sì ṣe pé ó yẹ ká kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí mùsùlùmí sì gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀rí pé nígbà tàbí ṣàlàyé al-hadith al-awwal tí ń jẹ́ alákọ̀ọ́kọ́ nínú tíra yìí tí ń jẹ́ àdísà fáwọn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu níyà a jẹ́ kárí pàtàkì ọ̀rọ̀ táwọn ní mímọ̀ sọ pa hadith náà ilé iná tàbí tóbi lò náà pé láàrin òun àti hadith innamal a'malu bẹ̀nìyà àáṣẹ ìmọ̀ wo ni pé wo ni ká gbé síwájú jura wọn lọ lóòótọ́ ta bá wo intadis alákọ̀ọ́kọ́ wa kọ́ wa ọ̀rọ̀ ń pa àníyàn níjọ́ tó bá ilé ti bàjẹ́ lára gbogbo ìgbẹ̀lú téèyàn bá lóun ṣe inú ọ̀rọ̀ ẹ̀sìn ìjọsìn náà wúlò máa ìyẹn là tẹ́lá ọkọ̀ ṣe pàtàkì àmọ́ hadith ẹlẹ́kejì iná tó ń náà ṣe pàtàkì ni pé òun gangan lẹ̀sìn òun gangan ní kíni jama ẹ̀sìn tí a gbé yìí wá kọ́ wa ní tó ṣe pé ta bá ti ẹ̀sìn jọsìn tán tí jọsìn wá fi lè ní namal ṣùgbọ́n àdífẹ́lẹ́kejì ta fẹ́ kéyìí òun gangan tán bá ní pé kí ni islam ẹni bá ní mo fẹ́ mọ̀ ń pa islam kó sáà ti lọ rí kẹ́kọ̀ọ́ parí hadal hadith èyí ni mìta fẹ́ kí àwọn ní mímọ̀ wá sọ̀rọ̀ púpọ̀ lórí òun ta gbọ́dọ̀ ti ẹgbẹ́ díẹ̀ ìwò náà ta mọ̀ pé tí wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ kan ragadan ìpè hadithu àkọ́kọ́ tó jẹ́ nínú tíra yìí pé gbogbo tíra tí mùsùlùmí ó bá kọ láyé àwọn fẹ́ lè lò ní kákọ́kọ́ mọ́ fi ṣàkọ́kọ́ ọ̀rọ̀ tá mọ́ sọ́mẹ́ kódà nínú onímọ̀ tí wọ́n ní kó mọ́ jẹ́ pákọ́kọ́ tíra nìkan a bá ti mẹ́mọ́ sọ̀rọ̀ ní o abẹ́ ṣe wá sí ní o káti ẹ̀ tó báyàn sọ̀rọ̀ rárá àdífẹ́ ní kákọ́kọ́ kíná kódà kó mọ́ ṣe pọ́rọ̀ àníyàn lábẹ́ sọ àdífẹ́ bá ti wá ra àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ lọ yìí bẹ́ẹ̀ làwọn èèyàn sọ̀rọ̀ pa hadith eléyìí náà kódà alimami muslim alayhi rahmatullah nínú sahihu muslim hadith táfà kíta fún wa yìí ó ní àkọ́kọ́ hadith tẹ́bà ló tíra wọn awwal hadith fi sahihu muslim hadha alhadith pé bá dìtà alákọ̀ọ́kọ́ ti pàtàkì tó bẹ́ẹ̀ lélé iná pàtàkì bẹ́ẹ̀ lélé iná pàtàkì lábìrí pé a ti kú pàtàkì púpọ̀ kákẹ́kọ̀ọ́ parẹ̀ ọ̀nà táwọn agbà fi kẹ́kọ̀ọ́ parẹ̀ náà ni pé ẹjẹ́ àti ẹ̀kọ́kọ́ wu kí làwọn onímọ̀ sọ ń pa Nawawi alayhi rahmatullah tí wọ́n kó tíra ìjọ wọ́n ni a ń lọ rí mọ́ o nípa àdíìsì táwọn sọ yìí a ń na hàádà hadith a lọ mọ̀ pé àdíìsì ta kéjọ yìí يجمع أنواعا من العلوم والمعارف aládìsí yìí ti kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú minal ulum àìmọye ìmọ̀ ní mẹ́mẹ́ wal ma'arif àwọn ìwádìí ìmọ̀ ní mẹ́mẹ́ wal adabi wal lata'if àwọn ọ̀rọ̀ tó jọ mọ́rọ̀ ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ àríwòye àwọn ọ̀rọ̀ àríkọ́gbọ́n gbogbo ẹ̀lọ́pọ̀ nù hadithi afáàníjẹ́ mọ́jà tara wa balùwúwa aslul islam wọ́n ni táwọn ti ẹ̀sọ́ táwọn ni pé hadithi tá ń sọ yìí òun gangan ní ìpìlẹ̀ islam ẹni bá fẹ́ jẹ́ mùsùlùmí ò táwọn sì gbẹ̀gbà wá rẹ̀ látọ̀dọ̀ àfáwà àgbà táńpè ní alqadi Iyad alqadi Iyad iná àfá ìsìláàmù tá àgbọ̀dọ̀ mọ́ gbàgbé ni wọ́n ọlọ́mọ́sàbáwà kẹ́gbùn wọn lákẹ́kọ̀ọ́ ala kulli hal ìyẹn jẹ́ ká mọ̀ pé àṣábí fi tóbi lóòtọ́ ó dá ẹ̀tí ẹ̀já wọ́ọ̀rọ̀ alqadi Iyad tí Imam Nawawi sọ iná Imam Nawawi alayhi rahmatullah wọ́n kó ọ̀rọ̀ alqadi ìyáàdì wọ́n wá mú wá nínú sahih sharh sahih muslim wọn nígbà tán bẹ́ sọ̀rọ̀ pa hadithi wọ́n ní afáwọ̀ alqadi ìyáàdì sọ pé wa hadha alhadith wọ́n ní hadithi min uqudil iman

gbogbo tí ń jẹ́ mọ̀ ṣẹ̀ríà pátápátá rọ̀jí àtún ilẹ̀ gbogbo ń padà sí hadithi dákẹ́ yìí wà mútasá ìbátún min aláìpẹ́ gbogbo ẹ̀ ń padà sọ́dọ̀ rẹ̀ àti bí àdífì ní gbogbo ìmọ̀ tí ń jáde ọ̀rọ̀ irun ni ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ hajj gbogbo dájọ́ pátápátá àdífì nípìlẹ̀ wọn ẹsẹ̀ wa mọ̀ mú dájọ́ tọ̀ hajj náà sọ yóò àwọn ọ̀rọ̀ hajj wá lọ lábẹ́rẹ̀ irun násọ̀ yóò ọ̀rọ̀ ọ̀run wá lọ zaka sọ yóò ọ̀rọ̀ zaka wá lọ lábẹ́rẹ̀ ọ̀rọ̀ gbàgbọ́ mọ̀ ni ní ọ̀rọ̀ gbàgbọ́ lọ lábẹ́rẹ̀ ọ̀rọ̀ kádàrá lábẹ́ sọ èyí náà mọ̀ tún lọ lábẹ́rẹ̀ ẹ̀rọ ọjọ́ gbé ìdàkìyàmù èyí náà a yìí ń jẹ́ ká mọ̀ pé àdífẹ́ ilé ìtafẹ́kẹ́ iná ó pàtàkì púpọ̀ ká gbàgbọ́ yẹ al-imam al-qurtubi alayhi rahmatullah al-imam al-mada al-qurtubi kí mo gbé al-qurtubi kìí ṣe al ó ọ̀tọ̀ ní al-qurtubi sí ní kí àwọn àfáà tí wọ́n jẹ́ al-kutubi àwọn àfáà tí wọ́n ti lọ púpọ̀ lóòtọ́ àmẹ́lẹ̀ ìlú kan la ṣàfitì wọn sí tán pè ní kúrútúbá gbogbo àfáà tó bá wá jáde mẹ́ wọ́n máa ń pè wọ́n ní al-Qurtubi al-Imam al-Qurtubi tàwa ń sọ yìí nínú àwọn àfóní nínú àwọn àfóní tafsiru ni wọn tó bá ipa fẹ́ wádìí ń pa ìmọ̀ tafsiru al-Qur'an ẹ̀yẹn tafsiru al-Qur'an yìí áyà yìí mọ̀ fẹ́ rújú ẹ̀yẹn sá padà sínú tíra tafsiru al-Qurtubi rahimahumullahu rahmatan wasi'a gbogbo àwọn afáwà lọ́mọ sàràwà kẹ́gbogbo wọn al-imam al-Qurtubi wá bẹ́ sọ̀rọ̀ pa hadith kanke àwọn ní hadha al-hadith aládìfì yasluhu an yuqala lahu ummu sunnah yasluhu an yuqala lahu ummu sunnah wọ́n ni pé hadith yìí tọ́ ó yẹ ká mọ̀ pé ní umusunna kí mo gbé umusunna a nítorí pé lima tadammanahu min jumali ilmi sunna a ní látara tí hadithi yìí kó sínú nínú umusunna alhafidh ibn hajar alayhi rahmatullah àwọn ni wọ́n kó ti ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ al-imam alayhi rahmatullah aládìí ti lọ ẹ̀ká mọ̀ pẹ̀lú umusunna

àwọn náà wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà gbà tó ń ṣe sẹ́rífù arba'ina nawawiyya tá ń ṣe lọ́wọ́ yìí igba tó bí àdífẹ́ wọ́n ni hadha alhadith wárí ìsáǹkáì fahuwa kal'ummi lissunna fahuwa kal'ummi lissunna wọ́n ló dàbí ìyá tó lóyún gbogbo súnnà sínú ni wọ́n ni ìdáwó kí sì ló dé tàbí sọ fàtí àníwòl Qur'an a nítorí gbogbo tí al-Qur'an ni wá discourse sọmúrí gbogbo ẹ̀ ìpìlẹ̀ gbogbo ẹ̀ inú gbogbo wà Suratul Fatiha wọ́n ní náà ni súnà a ní gbogbo tí àdífẹ́ ànábì pátápátá fẹ́ máa ṣe lálàyé gbogbo ẹ̀ wọ́n wá summarize gbogbo ẹ̀ wọ́n compile gbogbo ẹ̀ wọ́n wá summarize ẹ̀ tán yányán wọ́n wá kó sínú àdífẹ́ yìí nìkan èyí ló fi jẹ́ pé àjọ àmọ́ra àwọn àfáà tí wọ́n ti lọ aléhìmọ̀ rahmatullah ọlọ́mọsàbà akẹ́gbogbo wọn hadithi kódà ara àwọn tó ní pé lórí hadithi nìkan wọ́n sì kọ́ ní tíra lórí ẹ̀ tíra tí ìṣojú ìwé mẹ́wàá tí ìṣojú ìwé ogún tí ìṣọgbọ̀n nítorí hadithi nìkan èyí ń jẹ́ ká mọ̀ pé nínú ọ̀rọ̀ ànábì ta gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ parẹ̀ ní tá a náà fi ṣàlàyé tíra al-arba'una an-nawawiyya wọ́n tó wá fi mẹ́jọ kún tó fi wá di 50 nínú tíra ìdánkiri jami'ul ulum wal hikam àwọn abẹ́ sọ̀rọ̀ pa hadithi a ni wa huwa hadithun azimun yashtamilu ala sharhi dini kulli aladithi hadithi ńlá ni wọ́n ló kó gbogbo àlàyé ẹ̀sìn pátápátá kò síbi tí ó fẹ́ yà sí lọ́rọ̀ ẹ̀sìn ìtumọ̀ tán sọ ní kìí ṣe pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn náà ló wá fọ́ wẹ́wẹ́ kọ́ o amápìlẹ̀ nǹkan kọ̀ọ̀kan ẹbà mẹ́ ẹbà bẹ́ sọ̀rọ̀ ọ̀run ẹbọ̀rọ̀ ọ̀rọ̀ mi ààwẹ̀ ẹbọ̀rọ̀ ọ̀rọ̀ mi ìgbàgbọ́ ẹbọ̀rọ̀ ọ̀rọ̀ mi kábẹ̀rù ọlọ́run ẹbọ̀rọ̀ rẹ̀ mẹ́ ọ̀rọ̀ alikiyama ẹbà mẹ́ kábẹ̀rù alágbàdìgbàgbọ́ sí kọ́dàrù Islam orígun imani gbogbo ẹ̀ ló ti parí sínú ẹ̀ kí ló tún wá èyí ló fi jẹ́ sí pé hadithi yìí náà wá náà gbọdọ̀ kẹ́kọ̀ọ́ parí àwọn afẹ́mọ́ kẹ́kọ̀ọ́ náà lọ rí abẹ́lúwa wa abẹ́rẹ́ wọn bá wa bí wọ́n nìyí wọ́n kọ́rọ̀ bí wọ́n ìsì wọ́n fọ́lẹ̀ ẹ̀kọ́ pọ̀ nínú hadithi náà ẹ̀kọ́ náà ọlọ́mọṣẹ́ àjárí kọ́ muslim a ní Imam Muslim ló gba hadith yìí wá bàbá wa padà sínú Sahih Muslim a wá rí àwọn nǹkan tó pọ̀ nípa hadith yìí láwọn nǹkan tá a rí pé a èèyàn gbọ́dọ̀ máa gbàgbọ́ yí àwọn nǹkan náà nípa hadith tanke ìyẹn ló fi jẹ́ sí pé àfikẹ́yìn òun ló ń dáadáa so kó tó wá di pín bí tí Imam Nawawi ti wá gbé wá ní ṣẹ́rù nínú Arba'ina Nawawiyya in bí káàrin làwọn ti gbé o ìtàn kan ti síwájú hadithi ìtàn ni ló bí tí ìmọ̀ yìí fi jáde ṣe gẹ́gẹ́ yá títàn ni ò bá wáyé ni ó ṣeéṣe káwọn kámọ̀ kọ ìkọ́ látọ̀dọ̀ èyí ò lórí jẹ́sí pé káàtẹ̀ tó wọnú ẹ̀ ẹjẹ́ akẹ́kọ̀ọ́ pàtàn náà kí nìtàn náà tó kọ́kọ́ wáyé الإمام مسلم عليه رحمة الله طبعا لأنه صحيح مسلم الحديث الأول من كتاب الإيمان إما لا تبا سم حدثني أبو قيثمة زهير بن حرب حدثنا وكيع عن كهف عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر an Yahya ibn Ya'mar ibi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ gangan Yahya ibn Ya'mar àtọ̀dọ̀ rẹ̀ ni àwọn tí al-Imam Muslim rahimahullah táwọn náà kọ́ hadithi yìí látọ̀dọ̀ wọn àtọ̀dọ̀ rẹ̀ làwọn náà ti gbọ́ Yahya ibn Ya'mar inú àwọn àgbààgbà tábìrin òun gangan ló wá narí ti ṣẹlẹ̀ jẹ́ kí ló wí وحدثنا ربيع أها قال كان أول من قال في القدر بالبصرة معبد الجهني معبد الجهني معبد الجهني علي آه، معبد الجهني يحيى بن يعمر يتنيلون شوي أني كان أول من قال في القدر بالبصرة أولا قوكو أني تيو صورو قدرا ẹja ronú pàbọ́rọ̀ ìjímọ̀ ìjó bí ọ̀rọ̀ ni o ní ìlú bá sọ ìlú kan láń pẹ̀bẹ̀ náà wọ́n islam nígbà tí islam bẹ̀rẹ̀ tí islam bẹ̀rẹ̀ sí ní tàn lára àwọn ìlú tí islam tàn dé tí ìmọ̀ islam náà wá rí jòkó mẹ́rẹ̀ ara bá sọ́rọ̀ àti kúfà ìlú ńlá kan àwọn méjèèjì láì gbọdọ̀ fọwọ́ rọ́mọ̀ dínà àti mọ́kà sẹ́yìn o à ń sọ pé ńgbà tí islam tàn láwọn ìlú tí islam tàndé táwọn èèyàn wá gbájúmọ́ pẹ̀lú ìmọ̀ ọ̀kan ní bá sọ́rọ̀ jẹ́ ọ̀kan sí ní kòfà ní bá sọ́rọ̀ yìí àwọn èèyàn kan wá jáde mẹ́ inú ẹ̀ tí darí wọ́n jọ náà a ń pẹ̀lẹ̀ kan ní ma'abadun lil juhani kí lápé ma'abadun lil juhani òun ló wá kọ́kọ́ gbérò rí kan jáde ìjẹ́ kí rò rí náà ó ní kò sí ti ń jẹ́ kádàrà bí ẹ ọlọ́run ti wá kọ́ kíní kan lẹ́ ẹ àkọọ́lẹ̀ wọn ò ní wọ́n ń ṣe lórí wa ah, ó ní òsì ti jẹ́ bẹ́ẹ̀ ó ní kódà kìí ṣe pé kádàrà nìkan ni òsì kẹ mọ ní ẹ ọlọ́run ti mọ kíní kan kó tó ṣẹlẹ̀ á ah, kò sí ti jẹ́ bẹ́ẹ̀ pé tí bá ń ṣẹlẹ̀ lọ́wọ́

ọ̀rọ̀ yìí ni àfà ìwọ̀n sọ àfà Yahya ibn Ya'la nínú àwọn tán wá jọ wà ń bá sọ́rọ̀ jọ náà ní Yahya yìí wà ó wá nígbà táwọn bẹ ní bá sọ́rọ̀ ẹni tí ó kọ́kọ́ sọ̀rọ̀ ń pa pé kò sí ti ń jẹ́ kádàrá ó kọ́ rẹ̀ ní Ma'badu li Juhani kí láti jọmọ́ al-Humayri ó ní èmi Yahya ibn Ya'la mi sọ̀rọ̀ yóò ó lé mi àti Humayr ibn Abdurrahman al-Humayri ó láwà méjèèjì wá jáde kó ń bá sọ́rọ̀ hajjaini aw mu'tamirayn oníjọ́ náà ta jáde ó ní bí hajji tí ẹ̀ là ń ṣe lọ ní o àbí umura ní kíni là ń ṣe lọ lílọ wá àṣà ń lọ Mọ́kà láti lọ rèé ṣe hajji àbí ká ṣe umura فقلنا لو لقينا أحدا من أصحاب رسول ẹgbọ́n tó rí ó ní fọkúrìnà ó lè mi àti kejì mi tí ṣe Humayd Yahya ibn Ya'mar olóhun àti Humayd ibn Abdurrahman al-Humayri alayhi rahmatullah ó láwọn wá ń sọ pé ah law laqina ahadan min ashabi rasulillah ah bá ti ṣe ń pàdé ìkan àwọn sàábí annabuwa Muhammad sallallahu alaihi wasallam bàbá pàdé rẹ̀ fasa alinahu fasalnahu amma yaqulu haula'i fil qadar bá bá pàdé rẹ̀ á ti ẹ̀ lè bèèrè lọ́wọ́ rẹ̀ ń pa táwọn ilé ìwé ipa kádàrá pé ṣe ń tán wíhun ṣé bẹ́ẹ̀ náà ni pé kò sí kádàrá ṣe ń tán wíhun pé ọlọ́run náà nímọ̀ ń pa nǹkan tẹ́lẹ̀ náà ni ó ní báwọn ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ táwọn ròyìn onígbà táwọn sì mọ́ lọ lóòtọ́ fawuffiqa lana abdullahi ibn umar ibn al-khattab radiyallahu ta'ala onígbà tọ́lọ́wọ́n sì sàánú àwọn ọlọ́run bá fà àwọn sí kúngẹ́ abdullahi ibn umar ibn al-khattab radiyallahu ta'ala ó láwọn bá rí abdullahi ibn umar dáàkílá ní masjid tí ń wọnú masálásí jọ náà fàtàlẹ́fùtùhù ó ní báwọn ti rí tí wọ mọ́sálásí lọ báyìí à fàtàlẹ́fùtùhù àánà wàsáhìbì ó lè mi àtẹnìkejì mi àbá sáré rọgbàká àrọ̀gbà yíká ìtumọ̀ rẹ̀ ni pé ìkànnù wa ń bẹ lọ́wọ́ ọ̀tún wal akhar an shimali ẹnìkejì dúó lọ́wọ́ sí rẹ̀ Abdullahi ibn Umar fẹ́ wọnú mọ́sálásí ó láwọn náà bá súnmọ́ àwọn ọ̀rọ̀ kìnníká ẹ̀ ẹnìkan dó lọ́wọ́ ọ̀tọ̀ ẹnìkan sì dó ní kíni ọwọ́ sí Abdullahi ibn Umar ìwọ̀n bẹ ní kíni ìbẹ̀ láàrin bá ti rìn lọ náà wọnú mọ́sálásí lọ́jọ́ náà ni ó aha ilayya afáwà Yahya ibn Ya'mar ó níbi táwọn ti lọ òun ti wá ń rí pé ìkejì òun bí ipò ti fọ̀rọ̀ sóun lẹ́nu nínú àwọn ìwáyà kan wọ́n ní kejì ó ti mọ̀ pé ẹnu tòun tún yá ẹnu òun òun tún bẹ díẹ̀ jù òun lọ so òun tún mọ́ ń yára sọ̀rọ̀ òun nígboyà ká sọ̀rọ̀ jẹ́ ní kejì lọ sẹ́mọ̀ pé ńgbà míì èyà mọ́ nígboyà ọ̀rọ̀ ẹlòmí kò mọ̀rọ̀ kò nílé sọ̀rọ̀ ẹlòmí sí ń bẹ àá ṣe ká sọ yìí à ọkàn ẹ balẹ̀ ń bí ká sọ̀rọ̀ ẹ̀rọ ẹdẹ́rùbá tó nírú èèyàn tó jẹ́ ni pé ká sọ̀rọ̀ yọlọ́run fi ràn lọ́rùn òun èsì bẹ̀rù èèyàn láti sọ̀rọ̀ ó lòun lòun wá gba wájú sọ̀rọ̀ ìjọ náà òun ti rò pé bí gbẹ́kejì òun ti sọ pé ó ti fọ̀rọ̀ yíṣò lẹ́nu ó lòun bá sọ báyìí pé ó lòun bá pè Abdullahi ibn Umar ìjọ náà kó ní Abdullahi ibn Umar sí ni Abu Abdurrahman ó lòun wá pè pé Aba Abdurrahman kíbalana ah onídàá Abdullahi ibn Umar ìràbù Abdurrahman innahu qad dhahara qibalana ọlọ́mọ̀ ti jáde ládúgbò tiwa nílùú tiwa náà sọ́n àwọn èèyàn kan ti ń bẹ́m̀bẹ́ sí ohun ó láàrí wọn lóòtọ́ pé yẹ̀kọ̀rọ̀ òun náà lùkùrà nínú kí ó ní ta sì tún rí mọ̀ ta mọ̀mọ̀ wọ́n ni pé yẹ̀kọ̀fàrú náà lẹ́ẹ̀lì ọ̀rọ̀ ìmọ̀ wọn fi ṣeré àwọn náà ma ń wá dínà ẹ ma wo tí mí ròyìn wọn a ní Yahya ibn Ya'mar ó wá sọ tó pọ̀ ń pa àwọn táwọn yìí pé ah wọ́n gbìyànjú wọ́n ṣe báyìí wọ́n ṣe àárí wọn lóòótọ́ pé mùsùlùmí ọmọ ìyá wa náà ni wọ́n àwọn náà kọ́ al وأنهم يزعمون وأنهم يزعمون أن ألا قدر أيوة وأنهم يزعمون ألا قدر àmàrà abdullahi bin umar pàtí ní wọ́n kírù wọ́n gbáwẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ alùkùránì wọ́n kọ́ ìmọ̀ wọ́n ṣe gbá wọ́n sàwọ́ wọ́n ṣe kòkòrò wá sáṣọ yìí in tá àkàyí lára wọn ni pé àwọn gbà tí wọ́n pé kò sí ti jẹ́ kádàrá wà á wọ́n tún wá gbà nínú gbàgbọ́ wọn ni pé wà ẹnìyàn amúrọ́ ọ̀rọ̀ pé kí ní jẹ́ kádàrá àti pé kí ní jẹ́ pọ́lọ̀wọ́ bá nímọ̀ kankan ìmọ̀bó ọlọ́run kò mọ̀ kankan tẹ́lẹ̀ bí nǹkan bá ṣẹ̀ ń ṣẹlẹ̀ náà ní kí lọ́lọ́run náà ṣe mọ̀ bí nǹkan bá ṣubú nísìn nígbà tó tó ṣubú lọ́lọ́run gan tó mọ̀ pé ó ṣubú pé ọlọ́run báwo ti mọ̀ wípé a ah, ọṣubú ni bẹ́ẹ̀ lọ́lọ́run ó mọ̀ wípé a ah, ìwòló tó wá ṣubú nú àwọn ẹrú mi subhanallah subhanallah ẹwọ nǹkan burúkú tó fi ròyìn ọ̀rọ̀ ẹwọ ọ̀nà mọ́ kálùkù náà mọ́ kí alùkùrá ní ọ̀nà mọ́ wá máa fún ìmọ̀ wá mọ́ ìdínú lẹ́fìmọ̀ pé kíyàn mọ́ kí alùkùrá kíyàn mọ́ kí rúkò sọ pé tó ta bá sọ̀rọ̀ lẹ́nu ọmọ ya ah, ṣe bí mùsùlùmí ọmọ ya ah, iná ní ya ah, kò yẹ kẹ́ mọ́ tún wọn sọ̀rọ̀ rẹ̀ báyìí wọ́n yẹn kí òun gbàwẹ̀ tó bá ti sọ tí ò dá inú sọ tí ò dá tó bá sọ̀rọ̀ tó bá jẹ́ kẹ́ bá ẹ bá so ẹwọ ọ̀rọ̀ ńlátàrin ìsọ wọ́n ti fi ròyìn rò wọ́n fi dáadáa ròyìn wọn lóòtọ́ àmọ́ kí ló fún alọ́rọ̀ wọn ni pé wọ́n ní kò sí ti jẹ́ kádàrá àkọ́kọ́ wà á nà lámúrọ́ tónù àti pé gbogbo nǹkan tẹ́ rí gbólóyún bá lóyún bí ṣe lóyún náà ṣe mọ́ ni bí ẹ̀kọ́ bá bímọ bí ṣe ń bímọ ó sẹ́mọ̀ pé ń bímọ ní àmọ́kẹ́mọ́ ní ẹ ọlọ́run ti wá kọ́ sí ìkan pé ẹnìkan lóyún ẹnìkan bímọ ewé kan jábọ́ kíní kan ṣẹlẹ̀ pé irọ́ gbogbo ẹ̀ ọlọ́run kò kọ́ bí kankan kò sì mọ́ ń pa ẹ̀ subhanallah fàlẹ́yà ọlọ́run ṣáwà kọ́ níbi ìròyìn burúkú báyìí ìròyìn táwọn ènìyàn gbé káàkiri ọ̀rọ̀ náà sọ fún àbẹ̀lẹ́ àbẹ̀lẹ́

ọlọ́ abdullahi mọ́rún ni ìrẹ yahya mìíràn fa idha laqita ulaik ṣọ́rá wọn tó sọ̀rọ̀ wọn tọ́ọ̀rọ̀ ń wá mọ̀ wọ́n ṣe ní kẹ wọ́n ṣe gbáyì tọ́ wá náà ní ò kádàrà fọ́lọ̀ olóò ike mi abdullahi bin umar bari'un minhum ó di zónù wọn wa annahum bura'u minni àwọn náà sì rẹ́gọ́ di zónù mi náà sọ pé mi àti wọn àìsọ mọ̀ yá ìtumọ̀ rẹ̀ ni pé sọ pé kèfè ní wọn sọ fún wọn pé ìwé ìsọ mọ̀ yá tẹ̀lé èmi lè sọ mọ̀ yá wọn lórí kí ni jama wọn ma ń kírun fa wọn ma ń kí alùkùránì fa wọn ma ń wá mọ̀ fa

لو أن لأحدهم مثل أحد ذهبا ó ní tá a bá rí kọ̀ọ̀kan nu àbẹ́nìkan nu wọn ó wá ní tó tó òkè Uhud òkè ẹ̀lmọ́ ó wá jẹ́ gold nìkan náà fa àǹfàkà ó wá ná sójú ọ̀nà tọ̀lọ́hùn máa kọ́ bí lọ́hùnmín ó lọ́lọ́wọ́ bò ní gbà lọ́wẹ́ hátà yu'mina bil qadar àfi tó wá tún gbà kádà lágbọ́n tó bá ti lóhun ò gba kádàrá gbọ́ mọ́ òun ò gbà pọ́lọ́wọ́ bá ń kọ kíní kan lọ́wọ́ bá ń kọ dáadáa kan àbọ́lọ́wọ́ kọ aburú kan àbọ́lọ́wọ́ kọ kíní kan tí ó ṣẹlẹ̀ àbó ti kọ kíní kan tipẹ́tipẹ́ tó bá ilé ti lóhun ò gbà ẹ sọ pé kò sí sí olóore tó lè ṣe ọlọ́run mò ní gbà lọ́wọ́ ẹ̀ àfi kó gba kádàrá mọ́ yíò láti rí pé àṣẹ nínú orígun ìgbàgbọ́ wa òun la gbọ́dọ̀ gba kádàrá mọ́ chẹ́rítàn yìí gbogbo àdìsí lọ́wọ́ rí tí ìmọ̀mù lọ́wọ́ wípé òun pátá ìyàlá ní kò sáà ní ìtàn tó bínú ìgbàtàbìláì bínú mọ́rù wá sọ ìtàn bí àbìtàn bá gba kádàrá gbọ́ ló wá sọ pé àbìláì bínú mọ́rù wá ní oní bàbá tèmi tí ń ṣe Umar ibn al-Khattab ó bá mi sọ̀rọ̀ ó sì sọ fún mi pé ó ní ذات يوم pé níjọ́ kan làwọn ń bẹ lọ́dọ̀ àdínẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam ìntọ́là àlẹ́ iná lọ́kùnrin kan bá yọ sáwọn náà ṣẹ̀dídù bá yá àdì sí aṣọ rẹ̀ funfun gan irun orí rẹ̀ dúdú gan kan ò o orí àrìn àjò lára rẹ̀ hadithi ń gangan wánú kan ò sí mọ́kùnrin náà láàrin wọn títí tọkùnrin yìí fi wá jòkó sọ́dọ̀ àdúgbà Muhammad sallallahu alaihi wasallam o fi wá ń fi foríkún orúkún rẹ̀ kún orúkún tàbí ó fi di kún gbọ́wọ́ rẹ̀ méjèèjì lórí itan rẹ̀ méjèèjì ọkùnrin náà wá sọ pé ìrẹ́ Muhammad sọ fún mi ń pè ànábì wa ń dá lóhùn pé ìdáńpé ní islam ó ní kó jẹ́ pé kò sẹ́ni tó ẹ káṣùn rà fi allah àti bá nẹ́ Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ṣe kọmọ kínu kọmọ yọ zaka kọmọ gbàwẹ̀ ramadan kọmọ lọ sí hajji tó ti ní kápá rẹ̀ islam ọlọ́kùnrin tó béèrè ìgbà tó ní òdodo lọ sọ ọkùnrin ìgbà tó dáhùn pé ó márùn ní gbogbo àwọn wá ń sí mọ̀ lára ọkùnrin náà pé ah, òun ní béèrè ìbéèrè lọ́wọ́ ànábì òun ní tó ń sọ pé òdodo lànábì sọ ẹmà kábíyèsí kò tí ìjọmọ́rọ̀ kádà látàmbèrè àbójújọ́ ẹ̀mà wọ́n lápá ìdébẹ̀ ó níbi tó ajẹ́ tó gangan tí Abdullahi ibn Umar fẹ́ lò àmọ́ narrate gbogbo ọ̀rọ̀ ìfáwọn àwọn tàbí yìí kẹ́lẹ̀ pẹ́kọ́ mi náà mẹ́kọ̀ àmọ́ àmú gbogbo àǹfààní jáde ní àdífì ọkùnrin yìí bá tó dáhùn pé ilẹ̀ Muhammad bọ́ ti sọ fún mi ń pa ìsìláàmù lẹ́ẹ̀kan kí náà tún pè ní imani náà kí ní ìgbàgbọ́ gan wọ́n láàrín lọ́dún ni pé kò Allah kọ́ nígbàgbọ́ sí àwọn màláíkà kọ́ nígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run kọ́ nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run kọ́ nígbàgbọ́ sí ọjọ́ ń gbé ìdàlùkìyàmù wàtú mìíràn bílùkọ́dà ìdánlọ́run wàtú mìíràn bílùkọ́dà pé ń tàà tún pè ní ìmánì ní pé kọ́ nígbàgbọ́ sí kádàrá kọ́ ìrìn wọ̀ṣàrẹ̀ èyí tó jó orí ń bẹ̀ fún ọ ni o àbí ìtọ́ ń wò pàbùrù ni àfikọ́ nígbàgbọ́ sí ìhùn náà òun ló tó jẹ́ ìmánì níbi tí Abdullahi ibn Umar fẹ́ lò ní gbogbo ọ̀rọ̀ yóò jùbá náà èyí ò ní mahallu shahid ó níbi tá Abdullahi ibn Umar fẹ́ fi nǹkan ló wá láti bá sọ́rọ̀ nígbàtẹ́ ìní ma kọ̀ nǹkan rẹ̀ lẹ́yìn sàhákàrà ìtàdàrẹ̀ bá ti kọ́ ìmọ̀ kan ẹ mú ìṣẹ́gbẹ́ àti bá ẹgbẹ́ máa kọ orúkẹ tó ní kàwọn kíní orúkọ rẹ̀ ní ẹkẹ ń gbọ́lá kí lọ gbọ́lá mẹ́dẹ̀ mọ́lẹ̀ ìyẹn mọ́ kọ́ ní orúkọ ẹni tá a ló ní òsì kádàrà ni máa bá dùn ní johani kí láti máa bá dùn ní johani ọkọ̀ àwọn anìmọ̀ wọn náà amúrí ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ àpàrà mọ́ sọ̀rọ̀ pa ní ìṣàlá tó Abdullahi ibn Umar ìdájọ́ tó wá gbé láwọn máàbájú nìjúwà ní lórí ẹ̀rí rẹ̀ ló wá mú wá fún wọn pé ohun tóhun ní pé wọn tó bá ṣiṣẹ́ olóore tán fi òkè òòlù tó tó gó tó tó gó òkè pa kádàrá gbọ́ ó wá mẹ́rin lẹ̀wà pé torí pàdánà ó tún làámọ́ ní pé wà tú umina bil qadar nípa tún bá kádà kádàrà yìí wa ṣàrẹ̀ èyí tó jó rénú kádàrà ni àbí ìjó jẹ́ ìtàn tó bí tó fi náà ní ti hadithi yìí ká tó wá wọnú hadith gangan ìtọ̀ta kéyìí ká tó lọ ó yẹ ká mú àwọn àǹfààní púpọ̀ jáde ní nínú tàn nínú àwọn àǹfààní táàmù jáde ń bẹ̀ ní pé alákọ̀ọ́kọ́ ni pé gbólóhùn kò sí kádàrá ìlú wòlá ló ti jáde Basra gbólóhùn tó jáde nílùú yìí nílùú Basra yìí ó yẹ káwọn orúkọ pé tán bá bi wá pé gbà wo ló jáde àsìkò àwọn ta ní sásìkò ànábì ni àsìkò àwọn sàhábà àbásìkò àwọn tàbí ẹ̀rọ àsìkò àwọn ta ló jáde àsìkò àwọn sàhábà àwọn sàábí àgbẹ̀wà Muhammad sallallahu wọ́n ń bẹ láyé wọn tí ìkú wọ́n ìkú láti ń ra àwọn tí ní kò sí kádàrá náà wọ́n sì mú ṣùgbé láwọn náà yíò láti mọ̀ pé gbogbo òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ bá ti rán wa tán bá gbé òdodo wa tẹ́rí tán bá ti lọ tán àwọn èèyàn pẹ́ tán fi mọ́ ń yàyàkúyà ọlọ́mọ́já wò yàyàkúyà ìdínú ìyàkúyà táwọn èèyàn sì mọ̀ ìyà wọ́n mọ̀ ìyà lọ ni ẹ̀wù ń dò lànà fi kú náà àwọn sọ̀hábẹ́sì ń tí ó fi di pé rúṣẹ̀lẹ̀ ń rú àwọn Abdullahi bin sí bẹ̀ láyé Abdullahi bin dá sí sọ yìí igbá Abdullahi kú ò láyé nǹkan bí 73 73 ìjírá nígbàtí ìjírá pé 73 o ni Abdullahi ló kú ò láyé ó kínú ó kéré púpọ̀ kò sásìkò tó gùn àkò 100 years láàrín náà bí àní gbogbo kúkú Abdullahi ibn Umar ju 73 years lọ ó sọ sí pé láàárín kó tó tó 73 years jíra gan ó ní nǹkan ìdí ṣẹlẹ̀ ó lè jẹ́ tó gbogbo bàbá mọ́ kàgẹ́ pàápàá ó lè mọ́ ju yá bí 30 something years láàrín lọ́bí kò láyé lọ ó ní ohun kí nìtìlẹ̀ àwọn ti ní àlọ́dọ̀ tàwọn èmi tí gbàgbọ́ tàwọn dé tàwọn lè pé kò sí ti ń jẹ́ kàrà àwọn kọ́rí yóò náà ah, Basra ní kìíní ti wáyé àwọn tó jẹ́ òun lórí wọn tí wọ́n gbé kiri inú wọn ni Ma'badun Juhani àsìkò tó sì wáyé àsìkò àwọn tání àsìkò àwọn sàhábà àkọ́kọ́ rẹ̀ àǹfààní àkọ́kọ́ àǹfààní ẹlẹ́kejì ìgbà táwọn Ma'badun Juhani tí wọ́n gbérò rí burúkú ire àwọn sùpọ̀ àwọn tábìyàn lágbé ayú ẹ̀kọ́

tó rọ́gbà pé àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ta ni ọ̀dọ̀ ànábì ni ẹjà wá tún tí ẹ̀kọ́ síwájú nígbà tánàbí náà ń bẹ láyé tọ́rọ̀ bá dàrú láàrin àwọn sọ̀hábá ọlọ́ta ni wọ́n mọ̀ tí lọ àwọn náà mọ̀ wà nígbà so àṣí ìlú ẹkú mọ jẹ́ lànà mùsùlùmí tọ́rọ̀ bá dàrú kìí ṣe kí wọn náà mọ̀ rò pé àpáwò bá ti ṣàfà ọgbẹ̀tọ̀ àwọn onímọ̀ lọ́nà àwọn tí wọ́n náà mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ ìmọ̀ àwọn ilé mímọ̀ sọ̀rọ̀ kí ń gbà ní àwọn ẹlòmí àgbáṣọ́ ọmọ wọn tọ́jọ́ káwọn ilé ọkàn pèrè àwọn bẹ́ẹ̀ ẹni tó nímọ̀ ẹ̀mọ̀ mọ̀ nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo sí rẹ̀ pé ọmọ ìmọ̀ nílé ìdí sí a mọ̀ ń gbọ́rọ̀ lọ bá rú wọn àwọn tábì yìí tàn sọ ìyá afárá wọn náà wọn náà kẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ ń pa Islam àmọ́ tó ti bẹ́ẹ̀ wọ́n sì ń wò pé a ah, irú ọ̀rọ̀ ńlá báyìí káti ẹ̀ tó ráwọn tí wọ́n nímọ̀ jù wá lọ àwọn olóṣì wọ́n lọ́jọ́ àwọn sọ̀hábí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹwọ gbogbo dáwọn Islam ò tí pé 100 years ẹwà wùkáwá ní wíwà kókó wà lèlú tí ìjírá ti ń lọ bí 1440 years báyìí káwọn kan wá jáde káwọn ní àwọn sàábé yíwò lè tó náà kí ní já wọn sàábé lára àsìkò tí wà tí ráwọn tán lálà sí àwọn sàábé ò níjọ́ òun sì rẹ̀ tọ́rọ̀ bá dàrú ibi táwọn èèyàn ma ń wá ojútu rẹ̀ lọ ọ̀dọ́wọ́dá àwọn sọ̀hábà ní wọ́n rọ̀ lọ́yà àlèyìn lẹ́yìn mọ̀ pé àti nǹkan ti ṣe wá lákòókò yìí náà ọlọ́mọdé dáa lórí tiwa alukùránì sì pa aláṣẹ ó ní fas'alū ahla dhikri in kuntum lā ta'lamūn ó ní ẹ máa lọ béèrè lọ́dọ̀ ti mọ̀ so táwọn èèyàn bá ti gbọ́rọ̀ kọ̀rọ̀ rí ibi táti ọkọ̀ mọ́ wà lọ́nà àwọn onímọ̀ tàbá kọ́ sọ pé àwọn kan nímọ̀ ní Islam yóò èèyàn ò lè nímọ̀ títí títí kí máa rẹ̀ wá kọjá àtàwọn sọ̀hábí àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam bí ti ẹ̀wọ̀ torí gbogbo mọ̀tẹ́fẹ́ máa sọ alukurani ojú wọn ní ṣe ń sọ kalẹ̀ alukurani àwọn náà kọ́ kalẹ̀ alukurani ní àwọn náà kó jọ alukurani ní èyí tà ń kà lọ́wọ́lọ́wọ́ tí ó gbogbo ìmọ̀ tí yóò bá ti ẹ̀ kọ́kọ́ wá yóò kọ́kọ́ bá ní ìmọ̀ ń sẹ́bọ̀ ipò bẹ́ ní step down ọ̀dọ̀ ọ̀dá ní step down rẹwà ọ̀dọ̀ àwọn sọ̀hábà ní bí ìkọ́kọ́ dúó náà agbára lákàlọ́kọ́ dúó sọ́dọ̀ wọn náà àṣẹ́kùbọ̀ mọ́ wọn òun ní sàn wálẹ̀ lọ́dọ̀ òun ti wáyé àṣẹ́kùbọ̀ ní sàn olówádọ́dọ̀ olú àwátà mẹ́láyé lẹ́nu àṣẹ́kùbọ̀ àjẹkùbọ̀ ìmọ̀ wọn lórí ẹ́sì kí ń jọ tí ẹ̀kan bá ti gbé ìròrí kan kalẹ̀ ta bá ti wá ròrí ẹ pé ìjẹ́ nù àwọn sàábí àdínábí o ìjẹ́ nìkan sọ orú ọ̀rọ̀ yìí tẹ́ẹ̀ bá ti lẹ́nìkan sọ ẹ̀dọ̀ ọ̀rọ̀ nù ìṣọ́rọ̀ mẹ́ torí o ò lè nímọ̀ títí kó kọjá àtàwọn sọ̀hárà akẹ́kẹ́kọ̀ọ́ náà bí ọ̀rọ̀ yìí ẹwọ ọkùnrin ọ́nà hajjú àwọn làwílò àbẹ̀rẹ̀ mọ́rọ́ ọ́nà ṣùgbọ́n bá wọn ti ń lọ àwọn ti ń rò pé ah káwọn ti ẹ̀ pàdé ìkẹ́nú àwọn sọ̀hárà lọ́wọ́ àwọn sọ̀hárà èyí náà dúró lọ́wọ́ ó dáfà ní méjì nínú tọ́lú kánú nínú tọ́lú àǹfààní kẹta tún wọ́n wà mọ́ kí láǹfààní ẹlẹ́kẹta àǹfààní ìlú pé àṣódá púpọ̀ níjọ́ ẹ̀rọ ń hajj àbẹ́yàn ọmọ téèyàn èmi ó wà wọn àfáà lọ yìí sì máa lọ bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́nà àbíkí làwọn yáyá yìí yá máa ní tó sọ ah, lọ́nà yá káwọn sì kan náà sọ kájọ àwọn káwọn lọ lè ṣe kí káwọn lọ lè bèèrè bèèrè pa táwọn ènìyàn sọ yìí àti ń lọ́tàwà náà bá ń lọ hajji àbá ń lọ wọ́rọ́ àti ẹkó ma bẹ lẹ́nu wa pé lájínà dáìmọ̀ mẹ́mẹ́ alájínà tó dáìmọ̀ àdáhímá lẹ́lùbọ̀ṣẹ́wọ́sọ̀lẹ̀ ìrìnlẹ́yà ti wà ní ìfà ìgbìmọ̀ àkójọ àwọn àfáà fẹ́ pé iṣẹ́ tíjọba gbà wọn fún ní pé ẹ̀yẹ sáàmọ́ wá dìímọ̀ lọ ìjẹ́mọ̀ jẹjẹ́mọ̀ mú àtẹ̀yìn àti ìyàwó àtọmọ ẹfọ̀kànbalẹ̀ àwọn ọmọ ìwé àmọ́ ìwádìí mímọ̀ ẹ̀sàmọ̀ ọmọ àwọn àfáà fún bẹ́ẹ̀ṣẹ́ tí wọ́n ń bẹ̀rù wọ́n yìí ń bẹ́ẹ̀ṣà òdídè nígbà tí wọ́n yìí lẹ́yìn bá ní alájẹ́tù da ìmọ̀tù ìbòṣòṣòrò ìlú wá níjò kó gbùn àwọn àfáà lè wọ́n tún pè yíò ní hai àtùkìbáàrí lọ́pùlámà hay'atu kibarin ulama ìyẹn ni pé ìgbìmọ̀ àwọn àgbààgbà fà ọmọmẹ́ ìjọba ti kọ́ àwọn yíò náà kalẹ̀ pé ẹ̀yin afẹ́ ilé ọ̀rọ̀ afẹ́ ṣiṣẹ́ kókò lọ́rọ̀ tí ẹ̀ẹ́fẹ́ ṣòwò kókò lọ́rọ̀ yàtẹ̀yìn àtìyàwó àtọmọ àti tó so mọ́ ilé bí o ìjẹ́mọ̀ jẹ́ ìjẹ́mọ̀ mú ẹ̀fọ̀kọ̀bálẹ̀ ẹ̀sáàmọ̀ wájú mọ̀ ìjọba kóró àwọn yíò náà kalẹ̀ ìjọba Saudi sí ṣe bẹ́ẹ̀ ní ọlọ́mọ́sàbá sanwọ́lẹ́sọ̀ lọ́dún àtúnwà láwọn àfáà ní pé pé tí àsìkò hajji bá ti tó ìjọba Saudi Arabia kún wa mọ́lọ sàmọ́ àwọn méjì mọ̀ bẹ́ẹ̀ kó jẹ́ pàfà ní wọn ló járíà nínú àwọn universities wọn kó kó wọn jáde àwọn professors àwọn doctors wó kó wọn ó yá ẹkùn university ẹkùn ẹkùn ó yá ẹ máa bọ̀ wá sí hajj ìjọba ni ó sponsor wọ́n ti láwọn àyè tí wọ́n gbé fún kálukú ìwọ́jòkómí ìwọ́jòkómí ìwọ́jòkómí kálukú wá jòkójòkójòkójòkó ó yá ẹ̀tì jòkó bá yá ẹmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn àwọn yóò mọ̀ lọ́bẹ̀ ó sì mọ̀ lọ́rẹ̀ ìbéèrè ìbéèrè kódà bọ́ ọ̀pọ̀lárúwá tó bá kàn tí ń wí gánmọ̀ gánmọ̀ rẹ̀ wọ́n ní kí ó sì ẹ̀pọ̀ ọ̀pọ̀lárúwá rárá wọ́n ti gbọ́ yóò sì mọ̀ fọ́ lésì a ìkan náà wọn ìyá wa kan lẹ́nìkan sọ́ọ̀tàn rẹ̀ fún wa àfáàlọ́ náà lẹ́yìn àgbọ́gbà tó dọ̀ nǹkan jù nǹkan lọ alóbá débẹ̀ wà mẹ́sọ̀ lárúbáwá irú àwọn afáta ń lọ lọ gbàgbà òun sì mọ́ kò gbọ́ lárúwá dáadáa bóò lòun ti wá bèèrè bèèrè tó bá ní rajulun janaba ghuslun <laughs> ẹ̀yọ́ àwọn àti àwọn ìtìmọ̀ pé ìkọ̀tọ́ sọ ní pé ah, rajulun janaba ghuslun pé òkè sọ ọkùnrin kan ó sọ lálàwà dáná janaba ó sì gbà sọ ara ni kó ṣe ṣe ọlọ́wọ́ sábà sango àwọn afáàmì lẹ́sọ̀dọ̀ ọlọ́wọ́ sábà wà kẹwọn sorú ìjòkó bẹ́ẹ̀ ó dá púpọ̀ fún gbogbo alálàájì ọlọ́wọ́ sábà wa àwọn alálàájì ti wà lé ní táwọn bá ń lo tí wọ́n sọ tí wọ́n ní ẹ̀wọ̀n èyí ni èyí tí tó ẹ̀kọ́ bá lọ wọ́ọ̀rọ̀ ìmọ̀ àgbọ́yé ìmọ̀ ní ẹmọ ń wá lọ ìmí èyí ni mọ̀ sọ yìí kódà nù tá agbọ́wà ìlòmínà tó bá ṣe ń kọ́kọ́ dímọ̀ dínà báyìí tán láàdínà dínà báyìí àkọ́kọ́ tí ó lọ lè ṣe èyí ni èyí lọ wá ṣe ní ọgbọ̀n lájú owó kí n tún wá ṣòwò kékeré náà fi ṣe yíò owó ńlá ni ó kódà àti lẹ́nìkan àfáàlù náà náà àfáà náà dáǹkan náà ni ó wá fẹ́ ní káfà àkàbò bẹ̀lọ́n nǹkan bẹ̀lọ́ lè wó lúdí ó sì kúnlẹ̀ ó ní á ah, bàbá ẹ̀dàpọ̀ bá ń mo fẹ́ lọ mọ́ká mo sì fẹ́ ṣe kí ẹyẹ kan tó mọ̀bọ̀ bẹ̀lọ́n kó tó rí ní sí mọ́ta tó bá àbá ń lọ hajj wọ́n bá fún aláǹfààní ọlọ́mọ́sà sí rọrùn fún wa ìmọ̀lá ma ń dù pé á hajj tí mo lọ yìí ọlọ́jẹ́ tó bá wọn àfáàpàdé ọlọ́mọ́sà sí rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa ní a ti rí òun ló ní kúntù kọ̀dì ṣàkọ́fà ní ra'yun min ra'yil khawarij ah, ó lè mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí tó kó olúwa ó ní ìròrí àwọn khawarij jùlọ ti gbẹ́ tóbi náà ti gbé kí sí ìròrí wọn ní pé ẹmbá ti dẹ́sẹ̀ báyìí tó sí ìzìnà ó sì gbére nínú náà lọ ní jáde ìròrí ò sì ó lè lọ́gọ́rùn ọdún o ó lè lẹ́gbẹ̀rún ọdún o àmọ́ yóò padà sí kíni yóò jáde pẹ̀lú má jẹ́ pé kó jẹ́ mùsùlùmí àmọ́ kèfèrí òun ni gbogbo àyà kọ́ọ̀lì yìí náà fi ha kèfèrí ni ó ṣe gbére nínú ìrùnà àwọn kàwárì jáwáwì ìròrí tí àyà tó sọ̀rọ̀ páwọn kèfèrí ó ṣe gbére nínú náà àwọn wá gbé lórí gbogbo ẹjọ́ bá ti wọ́n náà kèésì ṣe gbogbo ẹni tó bá wọná ni yóò ṣe gbére nínú iná tí mùsùlùmí bá wọná pé yóò ṣe zìnà ohun tí ó jalè ó pààyàn ó ṣe gbogbo nǹkan bá tọ́lọ̀ wá ní ohun òní foríjà àti kó ohun fìyà ní wọná náà bó bá wọná bó pẹ́ bóyá àánú ọlọ́wọ́ padà bá tí yóò fi jáde aláìgbàgbọ́n tó ń bá ti wọná kò ní jáde tí ọlọ́mọ́sọ̀rọ̀ ẹni wá ní ìròrí àwọn kọwàríjì yẹn Yazid al-Faqih ìròrí àwọn kọwàríjì ti bọ́sùn lórí ó láwọn bá kó ń lùtà wọn náà jọ kan fi ìsọ́ọ̀bà náà ni fi ìsọ́ọ̀bà ó láwọn jẹmọ́ làwọn kódà táwọn pọ̀ pípọ̀ àwọn àwọn náà sì lọ hajj náà ó ní lórí ìlú annahujj ó láfẹ́ a wá jáde lẹ́yìn hajji a wá bẹ̀rẹ̀ sí ní mọ́ spread lórí wà a mọ́ spread ẹ̀ fáwọn èèyàn pé ìwọ tó bá ti wọ́ná gbére ni o èyàn jáde o mùsùlùmí iná ilẹ́gbẹ̀gbẹ̀ iná tàbí mọ́ lọ́rọ̀ ìpín wọn báwọn ti wá dé Madina fa idha Jabir ibn Abdillah yuhaddithu al-qawm ó bá dìkan náà wọ́n sọ hábí ànẹ́bí àwọn sábí náà which is Jabir ibn Abdullah ó láwọn wá rí tó jòkó ń bì kan yuhaddithul qawm tí ń bá wọn èèyàn sọ̀rọ̀ ó rà jòkó bí bẹ́ẹ̀ sì ni Allahu Akbar ìjọba Saudi ọlọ́mọṣà bàbá wà nìwọ́n lọ́wọ́ gbogbo kùdíẹ̀kùdíẹ̀ wọn lọ́mọṣà bàbá tó wọn sí àwọn ibi tán dá sí ọlọ́mọ àṣàlékún àwọn jankanjankan náà àwọn àfá gbogbo wọn ti ní ààyè wọn tẹ́rí gbogbo olúwọ́sáṣí wá ti tó yà tí mo ti mọ̀ iná ó lè jẹ́ pé space ibi tán fún àfá kan nù in tó lè mọ́ kọ́yọ̀ mẹ́rin lè dọ́rọ̀ hadith ìrù tí láta ṣàlàyé ìṣẹ́rí ọ̀nà àwíyá ní ti ṣàlàyé jẹ́ tẹbá tún lọ wájú bí ẹ̀ẹ́ tún níbò míyàn lómìnà tún ní àgbà tí ẹ̀ náà òun náà ti níbi ó kàrà lómi pílà kan ní lójòkún bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ òun náà tún fáwọn èèyàn báyìí yóò mọ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọlọ́kan òjọ̀kan ní ìjì òjọ̀ra wọn so báwọn àfá bí wọ́n ti wá mọ́ sí ẹniyẹ látojú àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ó níṣe sí ti wá wà bẹ́ẹ̀ so kìí ṣe pé ó kàn wá dédé bẹ̀rẹ̀ ní àsìkò tíjọba saudi ṣẹ̀ṣẹ̀ gbàbẹ̀ ó ti wà bẹ́ẹ̀ látọjọ́ tó ti pẹ́ afá ń sọ yìí afá wa yazid náà tábìlì radiyallahu ta'ala anhum wa ani sahabati ajma'in ó nígbà táwọn wá rí jábìrì ibn abdullah tó ń báwọn èèyàn sọ̀rọ̀ ń ka hadith ọ̀rọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam fún wọn ó nígbà tí wọ́n bọ́rọ̀ lọ fa idha huwa qad dhakara li jahannamiyyin nígbà tọ́lọ̀ wọ́n fi jábìrì ibn abdullah ṣe kò ń gẹ́ ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń pa àwọn tí ó wọ ọ̀nà jahannam ìwọ̀n ṣàlàyé ẹ àwọn kan wọbẹ̀ wọ́n padà jáde àwọn kan wọbẹ̀ wọ́n ṣe gbére àwọn kan wọbẹ̀ wọn nílé jáde mọ́ in wá ń bẹ̀rẹ̀ sí ní mú àlàyé yìí wá in bẹ̀rẹ̀ sí ní tó in bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé yìí fàkúrùtùlà yazid al-faqir ó lè mi wá sọ fún jábìrì ibn abdullahi jọna pé ya sahiba rasulillah ah ìrẹ́ sàábí annabi sallallahu alaihi wasallam ṣe ẹgbàgbé tọ́lọ̀wọ̀n bá sọ́nà ìwọ́n sọ báyìí rẹ̀ jábìrì Abdullah in tọ́lọ̀wọ̀n sì sọ́nà al-Qur'ani ni pé innaka man tudkhilin nara faqad akhzayta pé ọgbà mí pọ́lọ̀wọ̀n sọ pé ìrẹ̀ Ọlọ́run ogun ẹni tí rẹ̀ Ọlọ́run bá ti kìbọnú náà ọti yẹpẹrẹ rẹ̀ nù abọ́túnbà yẹ́ kọ́lọ̀ sọ́bì kan pé wàkúlàmá àrọ́dú ayyakhruju minha pé gbogbo ìgbà táwọn ọmọ náà

àwọn kèfèrí lọ́lọ́run sọ̀rọ̀ ń pa rẹ̀ yẹ̀zídùn fàkír àtàwọn èèyàn rẹ̀ àwọn wà lò fún gbogbo èèyàn àti kèfèrí o àti mùsùlùmí ìyẹn wá ní jábìrù bí wọ́n bí pé ṣọ́ ọmọ kí alùkùránì dáadáa qultu na'am yẹ̀zídùn fàkír ó ní mo ni bẹ́ẹ̀ ni mo mọ́ kí alùkùrán qal onígbà tó wá lóun mọ́ kí alùkùrán òun tún wá bí pé fahal sami'ta bi maqami muhammadin alayhi salam ṣe ní alkùránì ti ẹ̀ ṣọ kẹ́kọ̀ọ́ débì kan tán ní ipò kan bẹ fàánà bí o sallallahu alaihi wasallam ṣọ kẹ́kọ̀ọ́ débì mọ̀kọ́ tọ́nà ọba lóòrùn fàánà bí yàní alladhi yab'athuhu fi yàní maqamu tọ́nà ní àṣà an yab'athaka rabbuka maqaman mahmuda ṣọ kẹ́kọ̀ọ́ débì mọ̀kọ́ yazid al-faqir ó ní mo ní bẹ́ẹ̀ ni qala ó ní wọ́n sọ fún pé fa innahu maqamu muhammadin sallallahu alayhi wa sallam al-mahmud ipe tọ̀ sọ rí pé àwọn èèyàn kan jáde nínú àwọn èèyàn kan sì mọ́ bẹ́ẹ̀ ọ̀nà ọlọ́run ó ń lo ànábì ní sábàbí tó yá máa yọ àwọn tó ọba fẹ́ yọ lónà ma yọ kù lónà thumma na'ata wata asirat wa marra nasi alim lẹ́yìn Jabir Abdullah ó wá bẹ̀rẹ̀ tí ní sọ̀rọ̀ pàfàrà sirati àti báwọn yóò ṣe mọ́ kọjá náà àti báwọn kó ṣe mọ́ jábọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní sàlàyé in tí yẹ̀zídù fàkídà àtàwọn èèyàn rẹ̀ ń gbébọ̀ láti mú wọn ni pé gbogbo ẹlẹ́ṣẹ̀ yóò ṣe gbére nínú iná àmọ́gbà tó láwọn lọ hajj wọ́n wá gba Madina na ti wá pàdé Jábir ibn Abdullah níbi tó ti ti wà síwáwẹ̀ ọ̀rọ̀ wá jọ mọ́rú ọ̀rọ̀ tí ń bẹ ní òròrí wọn ma ti bẹ̀rẹ̀ bèèrè náà a ní jọta ń wí ìbí gbogbo wọn ti pọ̀ tó ń jọ pẹ̀lú àlàyé tí Jábìrì ibn Abdullahi ṣe tó jẹ́ sàábí àdẹ́wà Muhammad gbogbo wọn náà jírò rí kírò rí ilẹ̀ pé á ah, ìròrí yóò dáa gbogbo wọn wá padà sí ní pé à ah, lóòótọ́ kìí ṣe gbogbo ẹni tó bá wọná òun náà ni yóò ṣe gbére ní ìlú iná ọ̀rọ̀ tí ò bá yéèyàn èyí gbẹ́ ah, àwọn àfóòkú púpọ̀ mẹ́ ọ̀túnrò ní mímọ̀ tó bèèrè lọ́wọ́ rẹ̀ gbàtàbà ní atúkẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìtàn àṣáwọn onímímọ̀ sígbà ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àṣepọ̀ sì sáyé ìta àti ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn yíò lọ́rọ̀ táwọn àfáà mọ́ sọ fún pé al-ilmu laysa lahu zamanun wala makan al-ilmu laysa lahu zamanun wala makan wọ́n ni táà ń ìmọ̀ ò ìmọ̀ ò nígbà ìyẹn ni pé ìmọ̀ ò ní àyè pé bọ́ọ̀ bá tí ìdúó láyé yí ó ọ̀ lè mọ̀ mí ìmọ̀kọ̀ọ̀kọ̀ ìmọ̀ òsì nígbà pé yóò bá jẹ́ pápókò báyìí báyìí lọ kọ́ ní o ọ̀ lè mọ̀ mí ìmọ̀ kan ìmọ̀ kò sí ibi tá àti lè kọ kò dẹ̀ sí bàtà àlùkọ́ àlùkọ́ mọ̀ lọ́sàn àlùkọ́ mọ̀ láàárọ̀ àlùkọ́ mọ̀ dájú kódà báyìí bá gbà wá lọ́gànjọ́ òru alùsẹ́kí àlùkọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn afọ́ ní hadith bàbá dáṣọ gbogbo kọ̀ bù wọn láti bí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó dágún méjìlá òfin tó bẹ̀rẹ̀ wọ́n wà kọ́ra wọn níbi aago mẹ́rin sí mẹ́rin àbọ̀ kan tó wá sùn wọ́n sì láwọn ọmọ kí tẹ́lú ní ìbò travel wá láti ìlú jìnà ìmọ̀ ò láàyè kò nígbà kò sí bàtà rẹ̀ níbo láti mú kí níhùn nínú tàn níbi a ti mú àwọn ẹni tán béèrè béèrè lọ́wọ́ Abdullahi ibn Umar nípa àwọn tán dáwọ́ kádàrá níbo ti pàdé ẹ̀ ẹnu ọ̀nà abdullahi ibn na wọlé làwọn náà wá wọlé tẹ̀lé ẹnìkan wá dúó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹnìkan sì dúó ní kíni orí ìrìn náà ní ti ń dá wọn lóhùn bí ti rìn wọnú mọ́sálásí lọ òun náà ní fún jẹ́ pé tẹbára fà tó náà bá já fà àkọni lẹ́kọ̀ọ́ lóòtọ́ orí ìrìn ìmọ̀ náà yóò máa kọ́yàn jí ó lọ ní kódà agbọ́nú àwọn àfà wà nílẹ̀ Yorùbá yìí méjì wípé wọ́n ní bọ́ bá ń jẹun lọ́wọ́ báyìí wọ́n sì tún mọ̀ kàtírà nínú àfà àtàrí tán sàbí tẹ́lẹ̀ sí lọ́rọ̀ wọlá náà Sheikh Adam Abdullahi Al-Ilori alayhi rahmatullah ọlọ́bàwà kí àwọn náà kó bá forí àìkálukú mojútọ́rọ̀ mọ̀má ẹ̀yàmùlá ìlú orí ìrìn lọ́wà àwọn sàhábà nípa Muhammad náà sallallahu alaihi wasallam bá náà bí bẹ lórí ìrìn wọ́n bèèrè bèèrè bá náà bí bẹ lórí ìjòkó wọ́n bèèrè bèèrè wọ́n bá kí wọ́n wọ́n bèèrè bèèrè kò sígbà náà kí ń bèèrè bèèrè lọ́wà báyìí atúnrẹ́kọ́ nìkọ́ pé ìmọ̀ nígbà ìmọ̀ sí nígínì kò láàyè kọ́dà ní Imam Bukhari alayhi rahmatullah nínú Sahih Bukhari ó dídí tọ́píkì ó náà sọ wípé báàbù fútíyà wàhúwa wákìfún aládàbàtí wà bẹ́ẹ̀lì ha wọ́n ní tọ́bí kìlá fẹ́ bí discourse pé àwọn èèyàn a máa bèèrè ìdájú ẹ̀sùn lọ́wọ́ àdájú táà lẹ́bí sí ń bẹ lórí nǹkan ọgbọ́n rẹ̀ àbí lórí nǹkan mí wọ́n sì máa bèèrè bèèrè wọ́n tún ní báàbù mi wọ́n tún rọ́mìyàn ògbà ti wáyé láwọn àwọn tí wọ́n pè fún alẹ́ ìwádùn lásìkò tá ń dúkò àṣìtájọ abẹ́já connect impression kan oko tá ń sọ ní ájì àṣítánì bọ́lẹ̀ dúkò fún ọlọ́wọ́sá àṣánú wa nǹkan dàmú alọ́wọ́ púpọ̀ àṣíkéèsè bẹ́ọ̀ làṣítánì gbé ọpọ́mọ̀ yóò náà àṣítánì kéèsè àwọn tọ̀rọ ìbà àwọn tí wọ́n parí lẹ́ni tààrí lọ́dún nù ẹ̀nà àríyẹ̀ méjì kan ẹnìkan gbà tó débi tí wọ́n ti sọ̀kú hajj òkúta wẹ́wẹ̀wẹ́ náà ní ẹmọ sọ òkúta wẹ́wẹ̀wẹ́ yìí kan sì sọ náà sọ́nà ní kọsọ́ kọsọ́ ẹ̀kíní kọsọ́ kọsọ́ parí amẹ́rin o wà bí àtẹ́ kí á ṣètánì tí ẹ ti bá ẹ lẹ́yìn èmi ìrànlọ́ àti kí ni màá bá ti ẹ̀wà ń já tọrọ pọ́ ti sí ọlọ́nà léṣẹ̀dọ́ nígbé atúrẹ́nìkan yíò náà kò jọ bí ràfà kan tó kò tó ṣe náà lókè báyìí gbogbo ẹ̀kọ́ ọ̀bá gbàlagbà ní bàbá ń wá mú òkò tìbírú tìbírú wáyìí gbogbo alófin ah, ẹ̀rọ tún mú kéjì ìlọ́dé ah, bàbá àfitánì náà ní alẹ́nu ní ìṣọ́kù pa àkọ́kọ́ ká gbọ́yé àṣẹ́dánì kọ́lẹ̀ ń dúrógbò tó ní kèé sí ibẹ̀ sáyẹ̀ lára ìjọsìn táà ń ṣe là ń sọ́kù okùn sísọ lára kí ni ara àjọsìn ni bó ìjẹ́ pé sàfá àti mọ́rúwà táà ń sá ara àjọsìn ló náà kí ó dá sàfá ẹ́sàrá tó kì sọ̀fá ẹ́sà lọ mọ́rúwà asọ́fà wà ní mọ́rúwà asọ́fà wà ní mọ́rúwà táà bá mọ́kìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ kò tí ẹ̀jọ́ mẹ́sìn gan torí pé ìpìlẹ̀ rẹ̀ ìjọ́ta nàbí Ibrahim alayhi tó gbé ọmọ ìyàwó tí ń bẹ ń lóyún tó fi ilẹ̀ pọ́lọ́run ti ní kó òun wá jíṣẹ́ ọlọ́run bá ń pè òun ibẹ̀ nìyí òun ti bímọ ibẹ̀ ààyè ibi tí ìyá yìí ti wá ń sá lókè tí ń sá lọ lẹ̀ pé bòní ti omi tí ń fi wẹ̀ fọ́mọ yìí ibi tí ń lọ ààyè ibì kan ní sọ̀fá ààyè ibìkan ní Marwa àti Sọ̀fá ó ń sáré wá sí Marwa yóò tún padà láti Marwa yóò tún padà lọ sí Sọ̀fá yóò tún kúrò Sọ̀fá yóò padà wá sí Marwa wàhálà àjọ náà ọlọ́wà ní ó dá afẹ́jẹ́ kìkí ní yóò mọ̀ kùnú tàn lóluwájúwá ní inna Safa wal Marwata min sha'airillah gbogbo ẹ̀yà alálàájì náà tẹ́ bá ti ń ṣe hajji ẹ mọ́ sáyú Safa àti Marwa tí ó ń jọ náà kìí ṣe pé ìjọsìn ló ń bí sí ara dáa mọ́ tó ń gbà mínú tẹ́lú yóò lọ́dẹ fara rẹ̀ wálẹ̀ àìkàn mọ́ ẹfọ ọpọlọ lásán kàn mọ́ fi dásán ọkọ̀ ìtakùn púpọ̀ ó rẹ̀ ilẹ̀ òkàpọ̀ gbé sí common sense kí lọpọlọ sọ fún adípa ń sásà bá àti lọ́wọ́ kí lọpọlọ mú wá fún àmì àkọ́kọ́ ní ẹlẹ́gẹ̀ẹ́jì kájọ́ àpọpọlọ gbégbé ìpìlẹ̀ rẹ̀ gan ẹni tí ń wà tí ń wó mi ò ní sá lọ ní sáwọ obìnrin yọ náà sáwà ń wó mi lọ́nà fi ní àmọ́ sásọ̀ fáàtì mọ́rúwà àwọn òsáàmọ̀ wó mi àmọ́ àníbà ti fẹ́ kú wà nù tó tọ bá mọ̀ pọ̀ fẹ́ gbọ́lọ́gbọ́ àfikọ́ sásọ̀fà àti mọ́rúwà ọgọ́rọ̀ ah, mọ́ àfọ́kọ́lọ́ ti ẹgbẹ̀gbẹ̀ èwo léré tàwọn sáàmìyàn sí wọ́n sí asáìsì bí ibà yìí abẹ́ ọsáàmìyàn sí gbọ́rọ̀ mọ́sá so ìwọ náà tó wá lẹ́sì Islam mọ́mọ̀ fọ́kọ́lọ́ ti ẹgbẹ̀ eh, kí lórí ọ̀láwò alẹ́sọ́kù fún ṣètàní kọ́ lẹ́sọ́kù fún tọ́nbà tó wá gbọ́ pé ṣètàní kọ́ lásọ́kù fún mọ́yí ṣe tọ́ bá dí ájì tí ẹ ọlọ́ ní sọ́kù wọn ọ̀ tó bẹ́ ọmọ sọ́nà ní bọ́lọ̀ ọba ti bí àmọ́ sọ́nà nù kí láwá ń sọ́kù fún ìwọ́n fi yíò lẹ́ àní ọmọ sọ́ bọ́lọ̀ ti gbé nǹkan rẹ̀ balẹ̀ sọ̀fà àti mọ́rúwà kí ló mọ́ ọmọ sá lọ́kè mọ́ sá lọ́lẹ̀ àní ọmọ sá owó àtàbẹ́rẹ́ tó yẹ pé wọ́n kàn gbọdọ̀ dábúra ní kí ló bí a ṣe gbọdọ̀ mọ́ múra bẹ́ẹ̀ ọpọlọ rẹ̀ ò sí ẹlẹ́fi wò bá ti fẹ́nu tó tọ́ bá mọ̀ pọ̀ fẹ́ ṣe Islam àdúgbọ́ síbẹ̀ àmọ́kọ́ wá ní ọlọ́mọdé dáná ni wà bọ́wá sọ kátẹ́gùn máa gbọdọ̀ gbé kò láàrin rẹ̀ ní wà sí o èmi ò wọ ní káńtẹ́ mi rẹ̀ jẹ́mù ẹgbùn ní tàbí ọmọ ń gbàgbọ́ pé bọ́lọ̀ ti fẹ́ nǹkan rẹ̀ ní ó lọ́rọ̀ ẹ̀sìn àfikásì gbàbẹ̀ ọlọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí náà tó dọ́kọ̀ náà àǹfààní ọ̀rọ̀ pọ̀ àǹfààní sí pọ̀ láàrín ọ̀sọ̀ ọ̀nà ọjọ́ ti lọ àádùn láàrin ẹ̀ṣà àlá bí a ń gbà tó bá dúdọ́ mẹ́jọ ká tó wọnú hadithi àátún kọ̀mplíti àwọn àǹfààní tí ń gbẹ̀mgbẹ̀ ìtàn a mọ́ ń parí ọ̀rọ̀ ẹwà àwọn sọ̀hábẹ̀ àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni pé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní kàkọ́ fún púpọ̀ ẹ̀wù ọ̀rọ̀ ẹyọ kan ọ̀rọ̀ kọ́dà òun làwọn kọ̀dàríyà tako à ń padà ń bọ̀ wá ń sọ̀rọ̀ ń pa àwọn kọ̀dàríyà àwọn tàwí òun l'Abdullahi ibn Umar ó sì nàrí ti gbogbo ọ̀rọ̀ yìí ó tún wá fi rìnlẹ̀ pé ẹjẹ́ kan mọ̀ pé wọ́n yí ṣe mùsùlùmí o àfi tán bá tó nígbàgbọ́ sí kàdà èmi àti yínà gbọdọ̀ wá nígbàgbọ́ sí kọ́dà kí ni irú gbàgbọ́ wò àbílúwà wà ní mọ́lẹ̀hí wà kọ́rọ̀mìhí wà ìzẹ̀hí wà fọ́lẹ̀ kó mọ́ sáà sí àlékún mímọ̀ àti àlékún àgbóyé sí lórí kọ̀ọ̀kan وصلى الله على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم kan àbí gbogbo yóò kó mọ̀ ìdíbà àti fàjì lọ́nà assalamu alaikum warahmatullahi wabarakatuh Thank you.